ọ̀rọ̀ ọjọ́ míì nu but àwọn méjèèjì làwọn náà ń kílèmù rọ̀súùlù àwa ní rọ̀súùlù tá lẹ́yìn o torí pé gígé rọ̀súùlù láì ó ti end rọ̀súùlù tá a wá lẹ́yìn wọn wá ní rọ̀súùlù ṣàfáà tá a wá ní jẹ́ ṣàfáà àwọn onú kùránì àbá ṣàfáà wù bẹ́ẹ̀ àwọn onú àdìsí àbá ṣàfáà wù bẹ́ẹ̀ who is ṣàfáà ṣàfáà is èṣù èṣù kan ní ń jẹ́ ṣàfáà kí gbogbo ẹ̀yin ọmọ ṣàfáàwù bẹ́ẹ̀ bá gbọ́ rí kẹ́ ẹ máa gbọ́ báyìí ẹ lọ bí ọ̀gá yín léèrè pé who is ṣàfà ẹni kò sọ fún yín kọ́ wá tọ́ka sí kẹ́límà ṣàfà nínú Quran tàbí nínú hadisi kó tọ́ka ẹ̀ fún wa kò lè rí i ìyẹn báyẹn mo ní ológo ló ta àwọn sàábé pẹ̀lú fànẹ́bì ṣe sọ pé jíjà nàbí ọlọ́run ó ti dópin lẹ́yìn òun jíjògì sí ọlọ́run ó ti dópin lẹ́yìn òun àwọn sọ̀hábà wa ń banú jẹ́ lórí ẹ̀ pé bí ṣe ń dùn yìí yọ wá stọ́ọ̀pù bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá àlékè ọlá tó ń ṣàánú wa tó ń mú ọ̀rọ̀ wá látọ̀dọ̀ rẹ̀ tó fi rán mọ̀lẹ́kà jìbìrìlù sí ànábìwa Muhammad sallallahu alayhi wa sallam tọba wa kú báyìí ní ìsìn irú ọ̀rọ̀ yẹn wà dáwọ́ dúró. ànẹ́bí wa sọ pé ntí ó kù yín kù ni alimubashirot mo wá láwọn sọ̀hábà béèrè pé kọ́ọ̀lù ya Rasulullahi malimubashirot kí ni jẹ́ mubashirot kí ló mú wọn béèrè béèrè yẹn nọmba one ọmọ lárúbáwá ni wọ́n intanẹ́bì dá akọ yẹn gangan ìfura wà nú ọ̀rọ̀ yẹn ó ní mubashirot wọ́n sì mọ̀ pé ọkùnrin ní máa jáde bí ọlọ́run ọkùnrin ní máa gògì sí ọlọ́run kí wá ni mùbàṣírọ́ọ̀tì táàbà sọ pé àfi àwọn obìnrin onírò ìdùnnú torí túmọ̀ ẹ̀nìyẹn language àni mùbàṣírọ́ọ̀tì àwọn obìnrin onírò ìdùnnú níjẹ́ mùbàṣírọ́ọ̀tì in ordinary language ó sì ti yà wọ́n wípé ọlọ́run ọba ò ní rán obìnrin ṣẹ́ dọjọ́ àlèkìyàmọ̀ díàfọ́ ìtumọ̀ mùbàṣírọ́ọ̀tì ó sì kọjá lẹ́wù ìmọ̀ tiwọn. ànábì ọlọ́ọ̀ni ọ̀wà túmọ̀ ẹ̀ fún wọn. ẹ wá wo ohun tànábì túmọ̀ rẹ̀ sí o kí ni jẹ́ mùbàṣírọ́ọ̀tì. ànábì ní rúùyà rọ́jùlì lè mùsùlùmí rúùyà àrọ́jùlì alẹ́ àlá tí mùsùlùmí lọkùnrin bá lá àlá tí mùsùlùmí bá lá ní jẹ́ mubashirot aláre alárere tí mùsùlùmí bá lá ní jẹ́ mubashirot pé àlá ní mubashirot aláre anabi wa jẹ́ kó yé ìpín kan ni nínú àwọn ìpín dídi ànábì ọlọ́run àláre ìpín kan ni nínú àwọn ìpín dídi ànábì ọlọ́run ìyẹn ni wípé àwọn ọ̀nà tí ìró máa ń dà wá fáwọn ànábì ọlọ́run pọ̀ ọ̀kan bẹ̀ ni nípasẹ̀ àlá ọ̀kan bẹ̀ ni. nípasẹ̀ ìṣípayá ọ̀kan ń bẹ̀ ni kí mọ̀lẹ́ka jìbìrìlù mú ọ̀rọ̀ wá ni kí Allah subhanahu wa kó bá ẹrú sọ̀rọ̀ lẹ́yìn gàgà gẹ́gẹ́ bó fún ànábì Musa aleyhi gẹ́gẹ́ bó fún ànábì Muhammad nínú òru al-Isra àwọn ọ̀nà yẹn pọ̀. ṣùgbọ́n àlá náà kó ìpín kan ń bẹ̀ ṣùgbọ́n ò lè ti bí àlá lílá nìkan kò dà nábì ọlọ́run ǹjẹ́ gbọ́dọ̀ mi yé ò lè ti bí àlá lílá nìkan kó wá di ànábì ọlọ́run èè pọ́síbù kò pọ́síbù bẹ́ẹ̀ now pẹ̀lú àdíìsì yìí ànábì wa ń sọ ní ìsìn wípé ẹ̀yin mùsùlùmí wáàyè ò ní ti sánmọ̀ bàbá yín mọ́ o kò ní sànẹ́bì mọ́ láàrin yín o kò ní sókìṣẹ́ ọlọ́run mọ́ láàrin yín o ṣùgbọ́n ẹ lálàá tó jàlá dáadáa àlá tí yóò máa dùn yín nínú tẹ́ ẹ bá ti lá ìbéèrè ni pé ṣé mùsùlùmí nìkan ní lálàá ṣé mùsùlùmí nìkan ló ń lá kì í ṣe mùsùlùmí nìkan ló ń lálàá. wọ́n rẹ̀ pé nẹ́tíwọ̀kì ti lọ o ṣé glo lẹ̀ ń lò ṣé wọ́n ti fún mi ní information pé nẹ́tíwọ̀kì ti tán mi báyìí pé dátà ti tán ẹ kọ̀nẹ́ẹ̀tì mọ́ airtel padà. ẹ dákun o wọ́n ní dátà ti tán ni o a sì láti gẹ́ẹ̀tì dátà míì. Um, Okay mo sì fẹ́ ra dátà mi ẹlẹ́mọ̀ wulẹ̀ change ẹ̀ um, ẹ má wulẹ̀ change ẹ̀ mọ́. Now, sọ ti padà bí ẹ ti padà. kọ̀tínú kí kọ́rọ̀ mọ́ lọ lórí atẹ́gùn. kò tí ì gbé àmì wá ìgbésí ń bọ̀ wá fún mi. àwòdọ̀ fún nẹ́tíwọ̀kì kó fi padà dé ní o. Aki nẹ́tíwọ̀kì ààbọ̀. Now rúyà rọ́júlù lè muslim wàhíyà jùzì ún min àjìzá ìnubú wà àlá tí mùsùlùmí bá lá òun náà ni mubashirot aga sí pé tẹ́ńbà ní kíni ìtumọ̀ àlè mubashirot àmọ́ túmọ̀ sí àlá mùsùlùmí àlá mùsùlùmí so kò sẹ́ni tí ò lálàrí nu wa. tó jẹ́ àlá tá a lá tínú wá dùn sí gẹ́gẹ́ bá tó ṣe máa ń lá àlá míì wò ní dùn sí àlá tó o lá ẹ dùn sí yẹn búṣírọ́ nìyẹn fún ọ ó jẹ́ ìró ìdùnnú fún ọ látọ̀dọ̀ ọlọ́wọ́n rẹ ìyẹn túmọ̀ sí wípé kọ́ ọ wá lálàá ẹ dùn sí kọ́ ọ wá lọ ṣe ìwé àlá kọ́ wa máa tà fáwọn èèyàn kọ́ wa di mr ilẹ̀rọ̀ bó lè sí pé àlá ilẹ̀rọ̀ àlá èṣù ni àlá irọ́ ni mo lálàá pé gbarangbararangbara bí mo kàn ṣe lágú nìyẹn àbúrò mirisa gula mahamadu ní ilẹ̀rọ̀ ọ̀dọ̀ àbẹ̀ni pé ìyá kan náà bàbá kan náà ló bí wọn. now so àlá lànàbì sọ pé yóò kù wá kù tèmi náà sì máa ń lálàá tíwọ náà máa ń lálàá o lè lálàá kó o lọ mọ́kà o lè lálàá kó o ra mọ́tò o lè lálàá kó o ṣègbéyàwó o lè lálàá kó o kọ́lé o lè lálàá pé wọ́n bọ̀ ṣiṣẹ́ o lè lálàá kó o lọ sí Amẹ́ríkà àwọn tó ń pè ní mubashirọ́ọ̀tì nìyẹn Mirza Gulam Ahmadu. àlá ẹ̀ tó wá lá àlá tó ju gbogbo yẹn lọ ni ló fi dáràn òun lálàá ti tiẹ̀ ni nígbà tá a bá ń ka àwọn àlá tiẹ̀ jáde ọ mọ̀ pé eléyìí gbàǹkan gbì ni. ká sùn ká lálàá wa ni ká sùn ká lálàá wa wípé awa n'i ní hajj àlárere ni ọ gbọ́dọ̀ wà lálàá tán kọ wa sọ pé ọlọ́run bá ṣe kí ni ọlọ́run bá ọba ọ sọ̀rọ̀ kọ wa máa fọ́ fún ọ̀rọ̀ yẹn káàkiri ayé ó dìdàkudà ni ọ̀fẹ́ dìdàkudà nìyẹn o kọ́lọ́ ọmọjọ dìdàkudà. so next page. àdìsí eléyìí àdìsí muslim ni o kọ́lá al-imamu muslim àni abi huraira rọ̀díyàlọ́hu anhu. أن رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم أعطيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخالق كافة wàkútìmà bí yá ànàbìyùn wàkútìmà bí ànàbìyùn. túnbọ̀ àdìsí muslim lélẹ́yìí ó ní láti ọ̀dọ̀ àbú rẹ́rà kí Allah yọ́nú sí i dájúdájú òjíṣẹ́ Allah ó sọ pé fùdílítù alálẹ̀ àǹbíyá bisitin wọ́n ṣe àjùlọ ọlá fún mi pẹ̀lú nǹkan mẹ́fà lórí àwọn ànábì ọlọ́run anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wọ́n ṣe àjùlọ ọlá fún òun pẹ̀lú nǹkan mẹ́fà lórí àwọn ànábì ọlọ́run ìyẹn ni pé àwọn nǹkan mẹ́fà kan bẹ tọ́lọ̀ ń ṣe fún ànábìwa muhammed tí ò ṣe fún àwọn ànábì tó ṣíwájú rẹ̀ tí àwọn nǹkan mẹ́fà náà tí sì ń jẹ́ àjùlọ ọlá ọlọ́run fún lórí àwọn yòókù rẹ̀. ìkíní ohun tí tùjàwá mi àlìkálímì wọ́n fún mi ní ọ̀rọ̀ tó máa ń kó igba ọ̀rọ̀ sínú wọ́n fún mi kí n sọ̀rọ̀ ẹyọ kan kí wọ́n sì máa túmọ̀ rẹ̀ kókó tí ó pọ̀ sínú ọlọ́njogún ẹ̀ fún mi. ìkejì nùsúrìtù bìrùn wọ́n tún ràn mí ṣe pẹ̀lú ẹ̀rù jẹ̀jẹ̀ eléyìí tí aláwo máa fi sínú ọkàn àwọn kèfèrí lójú ogun tí wọ́n fi kú sára kí wọ́n tó dé ojú ogun. ìkẹta wà úhìn láti lé àlègànà àhìmù ọ̀rọ̀ ogun wọ́n ṣe lẹ́tọ̀ fún mi léètọ́ ga sí wípé àwọn tó síwájú rẹ̀ wọn ò ṣe ọ̀rọ̀ ogun lẹ́tọ̀ fún wọn láti kó ọ̀rọ̀ ogun. ìkẹrin jóyìn láti lí àlẹ́ àrídù tọ̀húrọ́ wà masjidan wọ́n ṣe ilẹ̀ fún mi ní ìmọ́ra àti ní mọ́sálásí ìyẹn ni pé a fi èrùpẹ̀ ilẹ̀ a fi ṣe táyà mọ́mù orí ilẹ̀ lásán a sì fi kírun láì mọ nǹkan kan lé e àwọn tó síwájú ànábì àwọn kì í ṣe táyà mọ́mù bí wọ́n bá sì dé mọ́bùnà ibi tẹ́ bá kọ́ bí ilé gẹ́gẹ́ bí ilé ìsìn wọn ò láǹfààní àti jọ́sìn fọlọ́run ọba. nǹkan karùn-ún wà òrìṣìírísù ìlálẹ́kálíkì káfà wọ́n rán mi níṣẹ́ sí gbogbo èèyàn pátápátá àwọn tó síwájú ànábìwá Muhammad ọlọ́run máa ń rán ànábì kọ̀ọ̀kan sí àdáyanrí àwọn èèyàn tiẹ̀ ni ní ti ànábìwá Muhammad gbogbo àwọn ànábì ọlọ́run pátá òní wọ́n rán gbogbo àwọn èèyàn pátápátá ni wọ́n rán ànábì sí ìkẹfà wàkútì mà bí ànàbì yùn èmi ni wọ́n fi parí gbogbo àwọn ànàbì ọlọ́run èmi ànàbì muhammad ní fi parí gbogbo àwọn ànàbì ọlọ́run ìjọ amadíyà ọ̀gá yín ó lóun ní ànàbì ọlọ́run ó ní ànàbì ọlọ́run lòun ó ní òjíṣẹ́ ọlọ́run lòun ó tún wá ní òun ní ọ̀gá gbogbo àwọn ànàbì ọlọ́run dr saheed tìmẹ́yìn sọ gbọ́rí àbò gbọ́rí ọkàrí àbó òkàrí mùsílíù ẹ̀rí ń digbí ọgbọ́rí àbó ògbọ́rí ọkàrí àbó ẹ̀yin máa tan àwọn ọmọ jẹ kẹ sọ pé ẹ olùdásílẹ̀ ìjọ mìírí olùdásílẹ̀ ìjọ amadíyà ó ní promise messiah òun náà sì ní mujadidu fourteen century tó pèrè ṣé ọ̀wọ́ tí Mirza Gulam Ahmadu péré ẹnu ẹ tètè jẹ́wọ́ kí n tó kàbọ̀ tánú wẹ̀yìn ẹ tètè jẹ́wọ́ báyìí títí ọ̀túnla ń kà jáde títí ọ̀túnla ń kà jáde àlàyé tá à ń ṣe lọ́wọ́ yìí a fi ń bíúdi ìmọ̀ àwọn mùsùlùmí kí wọ́n kọ́kọ́ lè mọ̀ wípé àṣé jíjà nàbí ọlọ́run ó ti pin pẹ̀lú ànájúwa Muhammad àṣé jíjẹ́ òjíṣẹ́ ọlọ́run ó ti pin pẹ̀lú ànájúwa Muhammad àṣé sísọ síra kalẹ̀ láti sámà ó ti pin pẹ̀lú alukur'an ẹnì yòówù láyé lóde òní tó bá kílèmù wípé ànábì ọlọ́run lòun òpùrọ́ ni ẹni tí wọ́n mọ́lẹ̀ ló kópa ni ẹnì yòówù tó bá ní òjíṣẹ́ ọlọ́run lòun lásìkò yìí ọ̀daràn ni ẹni tẹ́ mọ́lẹ̀ lóko pa ni bákan náà ẹni yòówù tó bá sọ wípé ọlọ́run sọ tírà kalẹ̀ fún òun ọ̀tá ọlọ́run ni o mirza gulam amadu ọ̀tá aláwo ni o ọ̀tá aláwo tó fojú hàn ni o mo ti fi àwọn tírà tó sọ pé ọlọ́run sọ kalẹ̀ fún òun mo ti fi bíi mẹ́ta hàn yín o lánàá wà bí jẹta o nǹkan tí ìka ni màá wá kà á títí ọ̀túnla á bọ̀ sójú ọ̀rọ̀ rẹ̀ àmọ́ àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ gan ni ò mọ tí ń jànàbí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ gan ni ò mọ tí ń jògì sí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ wípé tíra kankan ò lè sọ̀kalẹ̀ mọ́ látòjú sánmà ẹ̀rí ìyẹn là ń mú wá àá wà dúró sí bíbá ní òní tó bá tó wá di lọ́la àwọn ẹ̀rí yìí ò tí ì tán o kò tí ì tán a tún mú àwọn ẹ̀rí yòókù wá ní ọ̀la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ń dálé wípé muhammadu ọmọ abdullahi ó kọ tọ́lọ̀ ń pè ní kùránì pé ma nàbí yìí kì í ṣe o òlù fáwọn ọlọ́run o bí kò ṣe kí ni òpin àwọn ọlọ́run òun lọ́lọ́run sọ kùránì kalẹ̀ fún ọmọ ẹ̀jù lọ nígbà tí ó sì gbogbo àdìsí tá à mú wá tí kátàmọ́ ti jẹ yọ ń bẹ̀ ìtí túmọ̀ sí ni pé èmi ni mo jẹ́ òpin fún àwọn ànábì ọlọ́run Mirza Gulam Ahmadu yín tó pe rẹ̀ lánàbí ọlọ́run kò lè gé ànábì ọlọ́run nínú ìsìláàmù àmọ́ lè jẹ́ ànábì ọlọ́run nínú ẹ̀sìn amadíyà ó lè jẹ́ kí ni ànábì ọlọ́run nínú ẹ̀sìn amadíyà